baby. Baby. Well, okay. Wow. Wow. Mo try, mo try, wow. okay. Fine, go. Ẹ kọ́ sísan. <laughs> Ah, ọ̀rẹ́ mi ni ló ń jẹ́ tó ń ṣe sá, ọ̀rẹ́ mi ni <laughs> friend mi ni ó dẹ̀ wá ló ń ṣe sá, àṣàbà. Ó mọ Sàámú ni. No, I don't know him. Kí ni? Wẹ́ Sàámú bébì mi ni ọmọ mi ọmọ tó ń sọ ọmọ tí mo fẹ́ fẹ́ ni. Mo ń Baby, ó bọ̀ àwọn alákọ̀wé á ní bébì boo or be my only boo. ó òun náà ń bá wítán ní fún yọ boo gẹ́tì boo. eléyìí gbọ́dọ̀ ní boo. eléyìí ló tún fẹ́ fẹ́ sílé ìyàwó tó tún máa fẹ́ sílé ni jọ èèyàn mélòó gọ́gọ́gọ́gọ́gọ́ ló fẹ́ fẹ́ sílé gọ́gọ́ náà. ríṣàdì máa ṣẹ́jú torí mi mọ tó ń ṣe é lójú èmi ló ń ṣẹ́jú sí pé kí n dákẹ́ ọ̀rọ̀ mi ìdè mọ rísì tó fi ń ṣẹ́jú sí mi ohun tí mò ń sọ ni pé èèyàn mélòó ló fẹ́ fẹ́ sílé ṣọ́ọ̀bù kíkọ́ tí ju bí ọ̀sẹ̀ kan lọ́sìn tó introduce ọmọ kan síbi tó lóun ló fẹ́ fẹ́ gangan sílé ẹni tó o ti sọ fún mi pé o fẹ́ fẹ́ sílé ní ìtí oṣù ìtí bẹ̀rẹ̀ kì í ṣe fifteen kí ló dé tó fi ṣe é ní sáyé ẹ̀fẹ́ bàjẹ́ nítorí ọlọ́run ibi tó o jókòó sí ni mo jókòó sí tí mo lọ kọ́lẹ̀kùn yàrá ẹni bíi mo kàn kàn kàn kàn kàn ó dà mí lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ ó dá mi lóhùn ìgbà tó máa padà jáde nígbà tí mo jókòó síbí náà ó bẹ̀rẹ̀ sí ní kàngún ni láì ṣe pé bóyá òun tún ẹ́ńjìnì Sàámú kò dẹ̀ sí kankan tó ń ṣe ọmọ tó ń là ṣebí yẹn padà tẹ̀lé ẹ lẹ́yìn. Sàámú. ó fẹ́ tó tí a yìí wo bí wo bí ọmọ tó wùn àti ẹ̀jọ́ wà nínú ilé lọ́jọ́ sí tán bá yù ẹ́ jáde àbí tán bá pa yín pọ̀ á tó mẹ́fà ẹ̀ gbogbo téèyàn fi ń ṣoríire lóbìnrin gbogbo ẹ̀ lò níwájú ló ní lẹ́yìn ojú ajímọ̀tì lọ́ngbà tó máa padà jáde ń bì lọ́mọ tó pè níyàwó ẹ̀. Sàámú. wá ọmọ tó máa ń wá bá ní kọ́ńplẹ́ẹ̀sì wa ń kọ́ níbi ìsàlẹ̀ kọ́ńplẹ́ẹ̀sì wa yìí ọmọ yẹn títí àbíkí náà ń pòrúkọ ẹ̀ òun kọ́ àní títí ọ̀rẹ́ Monday tó máa wá bá ládìgbẹ́ ẹ kí n gbàgbé tó bá ní ká dákẹ́ àdákẹ́ o àmọ́ bó o ṣe ń lu ayé ẹ̀ yìí kò fẹ́ wú èmi o kò fẹ́ wú èmi o ọmọdé ni ẹ kó má dẹ̀ lọ yọ́ tán kó tó di wípé o fẹ́ ṣe ìgbéyàwó tó yẹ kó o ṣe gangan òun ló ń sún èmi wá tútù nǹkan ìjọ ò lórí tútù gbẹ̀yìn tútù mékọ̀pù. tútù tó ń ṣe mékọ̀pù ọ̀rẹ́ fún iṣọ́. tútù wo tútù tó lóun fẹ́ ṣọ́ yin àwọn tó ń ṣe tíátà mi dẹ̀ mú lọ bá wọn. olórí burúkú yẹ ayé mọ̀mọ́ ìdìbò ìjẹ́pẹ́ lọ́wọ́ láì ṣe pé òrò ti tẹ̀lé ta ló kọ script fún ẹ. Sàámú. onídìrẹ́tọ̀ kò ní dá fún ẹ. Samu, wà máa lọ wà máa lọ ọ̀yà ọ̀yà wà máa lọ. ó lọ pé kí n gbé débù kì í là. wà máa lọ wà máa lọ wà máa lọ. ó lọ mú báwọn jí máa lì wò àbọ̀dọ̀ fàdéyé olóró. Sàámú Sàámú. ọmọ tó jẹlẹ mo lọ jẹ fifteen àbí sí one. ó yá dìde wa màá ṣáà pé mo ti lálejò wèrè ní bọ́ọ̀yì àbọ̀lọ́mọ́ bá àbádìyàn lóró. Eh, àmọ́ àdèmà àdèmà ọ̀ṣẹ́ wa máa lọ. Sàámú Sàámú ẹ wò ẹ jẹ́ kí n advice yìí ṣẹ́rẹ́ dẹ̀ ń wò yìí ọ̀rẹ́ tèmi ni a ti dánwò àti pẹ́ àmọ́ mo rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ ò bínú oníwà tútù ni wọ́n bí yín dáadáa ẹ wá jẹ́ kí n advice tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló wù yín nítorí bẹ́ẹ̀ ṣe wà gbọ́n yẹn ń wò yín. ẹ fi bẹ́ẹ̀ fa ètò ẹ nítorí ó láwọn ọkọ tó máa ń wò ibi ibi wọ́n fi ṣépè fún ni o àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá rí wọn ò lè sùn rárá láì ṣe Simon Ògùntọ́lá tó bá rí ibi problem láti fún ọ ẹ lọ wá bí nǹkan tó bá tóbi ẹ má dín nǹkan sínú ẹ ṣé wàá rí bí ìdì náà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbọ́ àwọn àwọn kan wà tán máa ń rà tó máa fi ń wọ̀ dìbà ẹ̀yẹn rà ẹ̀yẹn ti kó fún tán tó bá wọnú lé á ti ráàlù kó tó di ipò tú gbogbo ẹ̀ tó bá tú gbogbo ẹ̀ kò ní síbi tó fẹ́ lọ nígbà tẹ́ bá sì bí ẹyẹ kan tẹ́ ti bí méjì kò ní ní choice mọ́ kí ló ṣe ẹ́ ṣẹgbẹ́ ẹ package ara yín ni mò ń sọ ẹ ti straight jù. Sàámú kò sí nǹkan tó bá ṣé ká máa advice ọmọ tó yẹ pé wà ètùtù yìí. advice kí ni. alákan ẹ ló mú un dùn ká má sọ tọrọ mo rán ó ní wọ́n ti ń fi fashion parade lọ́n fẹ́ fi bàyí ẹ̀jẹ̀ sí wọ́n wọ́n bẹ̀ nà ẹ̀ palẹ̀ ìdìbò wọ kò sí thank you. àbọ̀rọ̀ dá sọ́kì ìṣòro àmọ̀ràn fún yín. Sàámú kò sí wàhálà. wo kí ló wàá sọ èmi ò lè gbàjọ́ o. Sàámú alájọ. Sàámú alájọ. Sàámú alájọ bá tán bá mi gbówó mi sáàmù gbà kan lójú ìṣe oṣù bá tán mo fẹ́ gbówó mi sáàmù máa gbó máa gbó sáàmù. adébíyẹ jọ kọ sọ fún mi nǹkan tí ọ̀rẹ́ ẹ sọ àbí ta ló mi ìṣẹ̀fẹ́ mọ̀ ṣé òótọ́ ni nǹkan tó sọ fún mi. kí ni kí ló ń ṣe ẹ́. kí ló ṣe mí. ìwọ náà fẹ́ máa fọ́ọ̀mù wife àbí ṣé kò ń ṣe pé tó bá sáfìsì mò ń fún ẹ lówó aláyé kólà kó lẹ́kọ̀ọ́ jọ kò ń ṣe owó ni mo máa ń fún ẹ tá a bá ṣe lẹ́bùn ọ̀gbẹ́ni báwo dẹ̀ ni ọ̀gbẹ́ni báwo ni ṣókéré wà ní àbí kò ṣeré ńlẹ̀ lẹ́nu. Yorùbá Movies Channel tẹnitẹni Yorùbá Movies Channel tẹnitẹni drama action tragedy comedy all comes together on Yorùbá Movies Channel. for the best Yoruba movies this week. Subscribe to Yoruba Movies channel on YouTube. Yoruba Movies channel. Denny Denny.